kí ni reason tí wọ́n fi kúrú báyìí. are you so short. iṣẹ́ ọlọ́run. ilé wa. totally wrong you see lábẹ́ òfin èèyàn kì í kúrú báyìí. mo lè mọ nǹkan tó fà á wọ́n fún ẹ lẹ́gbàjẹ́ ó reviews láti jẹ́. in that case nineteen ninety nine constitution subsection two solution la máa lò. ẹ bẹ́ẹ̀ bí ó yà secretary <laughs> do the needful. <laughs> you see ó kì ní but tẹ bá situation yẹn báyìí mo sọ pé ó máa ga ọ̀yà do that. wọ́n lè láì my lord it's like he's not breathing anymore. mímọ́ olúwa ni ọ̀rọ̀ ẹ̀ tọ́ra ẹ̀ pàdé mi ní kọ́. àwọn olúwa ni ẹ má fi mí sílẹ̀ báyìí my lord I just have to be báyìí. bẹ̀rẹ̀ Can ṣe show you something am would I too much. madam ẹ jọ ẹ jọ báwo ló ti jẹ́ sí yín. ọmọ mi ni ọmọ mi ni. blood is thicker than water.